فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات الحمد لله الذي خلق الكون لعبادته وحده لا شريك له والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba àṣọ ọba tí ó dá gbogbo nǹkan nítorí kálíbà fi ìjọ kan ṣoṣo rẹ̀ rinlẹ̀ gbogbo tọ́lọ̀ndá ọlọ́ndá nítorí la ilaha illallah lẹ́yìn ọlọ́run bá Allah gbogbo tó kù ẹ̀dá ọlọ́run ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ta dúpẹ́ fún yìí kọmọ́sà ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ìtọ́lọ́run bá Allah ní ká ṣe láyé kọlọmọ́sà ìdíyàrí ṣe tó kù ń bẹ̀ ọlọ́run bá Allah kó fi asúnà àwọn elórí rèé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run n'ụlọ ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dájú nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń jòkó gbọ́ tí wọ́n bá ń bá ní sọ láti inú alukur'an torí alukur'an náà ni lẹ́tà ọlọ́run tọ́lọ́run wa ó sì ní ká wa nígbà àwọn ọ̀nàbí ọlọ́run ti wá lọ àwọn àfáà lókù tí wọ́n máa ka alukur'ani fún wa tẹ́yìn bá ti wá wáyè láti jòkó ipé mo fẹ́ gbọ́n tọ́lọ́wọ́n bá aláǹsọ tí ń bá mi sọ onítọ̀hún yóò ṣe oríire láyé ń bí àtijọ́ alìkìyàmù kọ́lọ̀ musa sì ní olóríire èyí tó dáa jù nínú ọ̀nà tẹ́yìn máa ń tọ̀ òun náà ni sunna, wọ́n ti ń pé ojú ọ̀nà wo lọ fẹ́ tọ̀ sọ pé súnà lọ fẹ́ ṣe torí súnà náà ni ojú ọ̀nà anábìwá Muhammad èyí tí wọ́n gbé kalẹ̀ fún wa tọ́jẹ́ pé a máa wá tọ́ a máa tẹ ojú ọ̀nà náà èyàn sì ní tọ́jú ọ̀nà náà fi kó sórí rẹ̀ ọlọ́mọ lè wá kó lẹ́yìn anábìwá Muhammad gbogbo ìtọ́ bá ti ní àṣẹ nínú ẹ̀sìn wa tá a bá ti rí iná alukur'an àwọn oníwàdí ṣe àbá wọn èpè lẹ́sìn mọ́ àdádálẹ̀ ni wọ́n máa ń pè wọ́n náà ń pè ní bídíà nítorí pé níta nábì ò lẹ́sìn ni wọ́n ń pè ládàádálẹ̀ kọ́lọ́mọdé àbá wọn ṣe o èyí títí ń bẹ lọ́wọ́ wa kọ́lọ́mọsàgbà kò lọ́wọ́ wa kọ́lọ́mọba aláàkóso wa lórí rẹ̀ kó jẹ́ àbá nábì wọlé ọlá kó jẹ́ àbá wọlé ọlá ọlá agbára ọlọ́run imam ní ìlú ọ̀tọ̀ níbí ọlọ́run mọ́sàbá ní ìsàlẹ̀kùn dáadáa fún yín mo kí gbogbo àwọn bàbá bàbá tí àjọ ń bẹ bàbá ọba ní ìlú ọ̀tọ̀ mo kí àwọn náà ọlọ́mọba aláàkí ọba ní sàlékún dáadáa fún àtìgbà wọn àtàgbà wọn akọ́lọ́mọdé kankan ọba jẹ́ ń bẹ o wọ́n sọ̀dọ̀ fún gbogbo àwọn aráàlú ọ̀tọ̀ àtàwà onílé àtàwà àlejò lọ́kùnrin wa lóbìnrin wa ọlọ́mọsà ìṣẹ́wà lórí rẹ̀ àwẹ̀ Ramadan tí abẹ̀rẹ̀ sígbà yìí ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ni kọ́lọ̀mọ́sàjọ́ gbàjá o kọ́lọ̀mọ́ wa ṣe eléyìí ní àgbà mọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ̀n díá sí ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé mo kí gbogbo àwọn àlùfáà àtàwọn imam àti àwọn adarí ètò wípé kálàáfíà ọlọ́n kọ́lọ̀njọ́ máa bá gbogbo wa ètò wọn ní kágbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí láàrin wákàtí kan pẹ̀lú yọ̀ǹda ọlọ́ ni ahamiyatu at-tawhid importance of oneness of Allah subhanahu wa ta'ala báwo ni ìmọ̀ Ọlọ́run lọ́kan ìgbà Ọlọ́run lọ́kan báwo ni ó ṣe pàtàkì tó nínú ẹ̀sìn wa ìgbọ́lọ́ngbọ́ wáhádà ìwáhìdú tawhid kíyàn ọmọ ọlọ́run kó mú ọlọ́run lẹ́yọ̀ kan ni wọ́n pè ní tawhid wọ́n ni kíyàn wá mọ̀pọ̀ kan lọ́lọ́run kó sì máa sin lọ́run lọ́kan wọ́n ní bóòlù ṣe pàtàkì tó nínú sẹ̀mí wa ọlọ́run ò pé méjì o ọ̀kan náà lọ́lọ́run orúkọ rẹ̀ ní àwọn orúkọ míì náà tó tún rẹpẹtẹ fi ń kí ọlọ́run tá fi ń yin sẹ́rí lẹ́yìn Allah gbogbo tó kù pátá ìtọ́lọ̀ndàdì ajẹ́ pé nǹkan méjì ló wà al-Khaliqu wal-Makhluq creation àti creator creator ni Allah lẹ́yìn Allah gbogbo tó kù pátá creation ìtàdá ta ló yẹ kó jẹ́ ọlọ́run láàrin àwọn méjèèjì ọba dẹ́dà gbogbo tọ́lọ̀n dákọ̀ gbọ́dọ̀ jẹ́ ọlọ́run ẹni wọn bá tí mo sọ yìí tàbá dìde tàbá sọ nǹkan mímọ́ ó ti tó Allah Allah Allah kò sẹ́ni tó tó jẹ́ bẹ̀ lẹ́yìn ọlọ́run kí wọ́n á ní ìtumọ̀ Allah ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá wa kí ní ìtumọ̀ Allah ìtumọ̀ rẹ̀ òun náà ni alimabudu hakọ̀ ẹni tá a máa ń sìn lóhun nìkan tó sì lẹ́tọ̀ọ́ sí ká sìn lóhun nìkan tá a wà gbọ́dọ̀ sìn nǹkan mi lẹ́yìn rẹ̀ mọ́ nítorí pé ẹnìkan ò lẹ́tọ̀ọ́ sí ká tún sìn mọ́ nígbà tí ní lẹ́yìn ọlọ́run tọ́lọ́run dá lókù a jẹ́ pé tí wọ́n bá ń sìn kinní kan tí èso ọlọ́run kí ló ń sìn yẹn òun sìn ẹ̀dá òun sin tí wọ́n ṣe kíni tí wọ́n da sọ́wọ́ da bẹ́ẹ̀ ìwọ náà rò ó sọ́ da bẹ́ẹ̀ ẹni tí bá ń sin òkè kíní ń sin jama ní tí wọ́n da ẹni bá ń sin omi kíní ń sin jama ní tí wọ́n da ẹni tí bá ń sin ilẹ̀ ń sin yẹ̀pẹ̀ tí sin èrè tí wọ́n mọ kíní ń sin jama ní tí wọ́n da ẹni bá ń sin èsùn kọ́ tí wọ́n da ẹni ń sin egúngún ẹni bá ń sin ẹ̀yọ́ ń kọ́ jama ní tí wọ́n dá sáǹgbó ọ̀rọ̀ mi yé báyìí jama nítorí ká lè mọ pàtàkì ń ta fẹ́ sọ lójì ń gbé láti pèlè báwọn ká lè mọ ọlọ́run ọba lọ́lọ́run ká sì lè mọ ẹ̀dá ní ẹ̀dá ìdí wọ́n ń pè ní ìgbàgbọ́ òun náà ní kọ́ gbọ́ ọlọ́run gbọ́ ipò nìkan náà lọ́ba tá a gbọ́dọ̀ máa ṣe kí ni. ọba tá a gbọ́dọ̀ máa sìn tó ọba tí wọ́n ń sin ọlọ́run ọgbọ́dọ̀ wá sin nǹkan kan mọ́ kí wá ṣẹ̀sìn nìkan náà ọlọ́run tún ń béèrè lọ́wọ́ wa ọlọ́run tún ń béèrè lọ́wọ́ wa tá a bá níṣòro kírun ọba ti kírun tán yóò jáde mọ́ṣáláṣí ọgbàgbọ́ òun sin lọ́hùn tọ́ba wá níṣòro kọ̀wá nílọ̀lẹ̀ bọ́lá ohun tó kí tán ọba tó kì tán ọba tó fẹ́rí kanlẹ̀ fún tán kò nílọ̀lẹ̀ bá yọ́wà tó lọ̀lẹ̀ bá ń tọ́lọ̀ ń ṣe ní tọ́lọ̀ ń dá nítorí kọ́ tún gbà pé alágbára kan ń bẹ tó dàbí ọlọ́run ni pé kò sí ẹnì kankan tó lè ràn tó lè gbàdúrà yàn tó lè gbéyàn ga tó lè sọ̀yàn kalẹ̀ tó lè nu omi kó lójú yàn tó lè bí àbùkátà yàn lẹ́yìn ta tó ní Allah ọwọ́ di méjì báyìí òun nìkan lágbọ́dọ̀ máa sìn òun nìkan lágbọ́dọ̀ máa wá àrànṣe lọ sí ọ̀dọ̀ rẹ̀ lọ́lọ́run fi sọ fún wa yí pé a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní iyyaka na'budu wa iyyaka nasta'in Iyaka na abudu ẹ̀yìn ya wa ẹ̀yìn bàbá wa iyaka na àbúdù ìwọ nìkan la sìn wọ ọlọ́run níta ń sọ nìyẹn àní wọn sìn nǹkan míì nínú táwọn yẹn ń ṣe kí ni tí wọ́n sìn lẹ́gbà tá a sọ yẹn tán ni sọ fọ́lọ́run wọ ìyáka nasta'in ọ̀dọ̀ rẹ wá ìrànlọ́wọ́ wá kọ́ wá lọ́wọ́ lérí ìṣòro wa nítorí ṣé bẹ́ẹ̀ lọ́wọ́ á rí sọ́lọ̀ nìkan là ń sìn ní gbogbo ìlú ayé kò síbi tí wòtí ni tí wọ́n ń sìn ètò wọn bá wá ń sìn yìí tàbá wá padà wá wò wá wá rí pé creation ní tọ́lọ̀ ń ṣe kí ni ìtọ́lọ̀ ń dání ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ìrànlọ́wọ́ wípé à ń wá ìrànlọ́wọ́ ni mo fẹ́ lówó mo fẹ́ là mo fẹ́ jẹ yóò wá lọ bì kan yóò máa lọ lè wá náà lọ́wọ́ ń bẹ̀ àwárí pé ibi tó lọ yìí kì í sọ́dọ̀ Allah ọ̀dọ̀ àwọn tọ́lọ̀ ń ṣe kí ni tọ́lọ̀ ń dá ó fẹ́ lè àbí ó fẹ́ lè jàmbá tó sì mọ̀ pé tó ń wá ipò sí lọ́wọ́ ẹnìkan àbí lọ́wọ́ Allah iyyaka na'budu wa iyyaka nasta'in òun la fẹ́ sọ nírọ̀lẹ́ yìí tẹ́yìn ọ̀bá tí ìmú méjèèjì sínú ọkàn rẹ̀ kọ́gbà gbọ́ kò mọ́ ọlọ́run lọ́kàn kò gbọ́ ọlọ́run lọ́kàn kò sí lọ́n lọ́kan sẹ́ẹ̀rí kámọ́ lọ́n lọ́kan ká sí lọ́n lọ́kan káwá máa wára lọ́wọ́ pẹ̀lú ọba Allah nìkan yìí torí ẹ̀ ni ọlọ́run bá ṣe dá gbogbo ilé ayé yìí ọlọ́run lọ́dá sọ́mà lọ́dálẹ̀ àti gbogbo tó wà ń bẹ̀ ọwá dá wa síbẹ̀ àlìjànú àti èèyàn ọlọ́run bá ní wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdálìjànú sílé ayé àtàwọn ọmọ èèyàn bí ìbá jẹ́ pé ká máa wá sìn mí ilà àlìyà àbùdú ní ẹ̀rí pé nóò yẹn wọ́n fún kẹsùrọ̀ wọ́n pa yá rẹ̀ ní takfif ilà àlìyà àbùdú ní wà ó sì fa àlìyà ó ní takfif kó lè bá fúyẹ́ lẹ́nu ilà àlìyà àbùdú ní ọlọ́run bá ní àdálìjà náà àtọ́ ọmọ èèyàn lásán bí ìbá jẹ́ pé ká máa wá sin èmi ọlọ́run nìkan ṣoṣo Suratu Zariyat aya 56 lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ níbo lọ́lọ́run ti sọ nínú Al-Qur'an ọ̀dọ̀ tó bá wà náà Al-Kùránì jama ní wàláhì kìí sàwàdà ọlọ́run da yín fún kankan tayọkẹ wá sin kí ni wọ́n ń pè lẹ́sìn ẹ máa fèrè kalẹ̀ fọlọ́run ẹ kírun ẹ gbàwẹ̀ ẹ ẹ lẹ́yìn náà ẹ gba ẹ wà ní ìgbàgbọ́ ṣe ní ìgbàgbọ́ yìí mẹ́fà wá lòun ẹgbọ́ lọ́gbọ́ ẹgbà nábì gbọ́ ẹgbà màláìkà gbọ́ ẹgbà jálè kìámà gbọ́ ẹgbà kádàrà gbọ́ nínú pé kádàrà ọmọ ìyá mi bọ́lọ̀ ṣe tó ètò ayé ẹ ọlọ́run ló tó ìtọ́lọ́ ń tò ní ṣẹlẹ̀ sí ọ ìtọ́lọ́ ò bá tò fún ọ tí ò bá kọ́ fún ọ kò ní ṣẹlẹ̀ tó fi jáde láyé tí ìkankan bá ti wá ṣẹlẹ̀ gbà pé àkọọ́lẹ̀ ni o ẹnìkan ló sì kọ àkọọ́lẹ̀ yẹn òun náà níta ni Allah àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba Allah ní kí wá sílé ayé kí lọ́lọ́run ní kí wọ́n wá ṣe ọlọ́run ní kí wọ́n wá pariwo pé Allah nìkan náà lọ́ba tá a sìn ìrọ̀lẹ́ yìí ní pé ká má sìn kankan mí ìmọ̀lẹ́yìn Allah ká sì má lọ ilé ìjọsìn kásì mọ́ wàhálà lọ́wọ́ lọ́dọ̀ ẹlòmíì mọ́ àfọ̀dọ́ta ní ń sọ ni pé ká má sóògùn mọ́ ẹni bá ti ń sóògùn kí ni wá ti fi ń sóògùn jama ìrànlọ́wọ́ ni wá owó wá lọ ta ni máa fúnyàn lówó ẹgẹ́ bí n ta sọ lẹ́ẹ̀kan tí máa fúnyàn lówó tá a máa lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ta ni tó wá wà lọ́wọ́ rẹ̀ kí fẹ́ fi ó ní asínà nìyẹn ó ní ọ̀nà ó sì ta bá ti ṣe kíní bá a ṣe rí yẹn yóò sínà fún wa ó lè wá jẹ́ jíjẹ ó lè jẹ́ jíjó ó lè jẹ́ lílọ̀ ìrànlọ́wọ́ lórí àwọn alọ kó lè ràn wá lọ́wọ́ lórí ìṣòro dá ṣe kíní ta ní ọ̀rọ̀ yẹn ọ̀dàrú rárá àfi tí máa ń fún rẹ̀ torígbà tó lọ náà nígbà lọ́dọ̀ bàbá yẹn náà lọ lè sọ bàbá yẹn bàbá ya wá ní àrùn lọ́wọ́ lọ́ba kó oríṣi àwọn èròjà jáde ọmọ láì ọmọ fíìn ọmọ jẹ̀yí ọmọ wẹ̀yí ọ̀nà ọ̀la o ẹni tí yín bá ń ṣe yẹn kò mọ ọlọ́run lọ́kàn ìyáka náà àbúrò wa ìyáka náà sàtàyìn rẹ̀ ó ti ṣe kíni ó ti fèrè sápọ́n torí ń sọ lẹ́yìn rún pé ọlọ́run ọ̀dọ̀ rẹ ní mọ̀ wàrà lọ́wọ́ wa ní

sallallahu alaihi wasallam gbogbo àwọn tá a rán síwájú rẹ nínú àwọn ànábì ọlọ́run kò sí nǹkan kan tá a fi rán wọn illa nuhi ilayhi bí ìbá jẹ́ pé aránṣẹ́ sí wọn wípé annahu la ilaha illa ana fa'budun kò sọba tí a máa ń sin o tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run sọ fún wọn ẹ fún wọn wípé ká máa sin èmi ọlọ́run nìkan tó bá ń sin lọ́wọ́n ọba ó kírun àbí ó fèrè kalẹ̀ fọ́lọ́run lẹ́yìn náà tó bá ní ṣòro ọmọ sàdúà àdúà gan ẹ̀sìn ni ànábì ni àdúà huwal ìbáàdà ànábì ní sẹ́rí àdúà tẹ́ ẹ máa ṣeun ìbáàdà ni o ọlọ́run bọ mi ọlọ́run fún mi ọlọ́run gbà mí ọlọ́run là mí ọlọ́run ṣàánú mi bá a máa wí yẹ ẹ̀sìn ni bó ṣe wá wí síwájú ọlọ́run ọ gbọ́dọ̀ wá lọ lè wí fẹ́lòmíì mọ́ lẹ́yìn Allah àwọn ànábì ọlọ́run ọba wọ́n wá fi ìwọ́nẹ́ sọ̀fàlà ni wọ́n wá fìdí rẹ̀ múlẹ̀ yíkékí gbogbo ayé kí wọ́n kò lẹ́yìn èṣù àní ibùdókọ́lá ẹ máa sin ọlọ́run wájú tẹ̀nìbù tọ̀gùt ẹ jìnnà séṣù gbogbo táwọn èèyàn ń sìn pátá lórílẹ̀ ayé èṣù wọn ń sìn ẹni tí ń sinná èṣù ní ń sìn èṣù kàn gbéná síwájú ẹ̀ ẹni tí ń sin omi èṣù ní ń sìn èṣù kàn gbé omi sí wájú ẹ̀ ni torí èṣù lọ́pọ̀ aláṣẹ kọ́ mọ́ sí nǹkan yẹn ẹni tí ń sin òkè òkè kí ń sin èṣù gan ní ṣégíní ìní ń sin torí èṣù ló ti lọ́bẹ̀ ọlọ́run sí ní alámọ̀ àrí ilaykum ya bani ádámù allá ta'budu shaytan ọlọ́run bá ní ẹti gbàdéhùn èèyàn ọmọ níbi ádámù pé ẹ̀ sin èṣù pé ẹ̀ ní sin èṣù allá ta'budu shaytan innahu lakum aduwwun mubin ọ̀tá yín lè sùn ẹ̀yẹ gbọ́dọ̀ máa sin ọ̀tá ẹ̀ wá ẹ̀yẹ sì gbọ́dọ̀ wá náà lọ́wọ́ lọ́sọ́dọ̀ ọ̀tá yín ẹni tí ń wá náà lọ́wọ́ lọ́sọ́dọ̀ ọ̀tá rẹ̀ pípọ̀ ọ̀tá rẹ̀ ó gbà wọn bóòlù ọ̀tá rẹ̀ ó ṣe yóò tún kó bá sí ni ó wà ní òṣòro ní kọ́ta ó yọ òun bóòlù ọ̀tá ó ṣe jama yóò tún kí ìbọnú ẹ̀ sí ni ó ní kọ́ta ó máa sọ́ òun ọ̀tá ó tún kò lè wájà ni ọlọ́run bá ní wà ní ibùdó ni ẹ má sì èṣù mi ní ẹ̀sìn ada siratun mustaqim ojú ọ̀nà kẹsìn lọ́n nìkan kẹmọ́sìn èṣù ní ojú ọ̀nà tọ́tọ́ ẹni bá ń sin nǹkan mí yàtọ̀ sí Allah nínú ojúbọ àjọbọ àdábọ òsàdílé òsàlú ètùtù gbogbo ẹni tí máa ń bá wọn ṣe ọlọ́run kì í sin o ta ní ń sin jama èṣù ó sì ní sin èṣù kọ wà lìjánà ìmọ̀lọ́n lọ́kàn ẹ̀yọ́ mi hey ó pàtàkì o débi pé àwọn anábìyà ọlọ́run ọba àtàwọn àfáà tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ wọn nítòdodo kì í sáwọn àfáà tí wọ́n jàǹbá àwọn anábìyà ọlọ́run àwọn àfáà kan wọ́n jàǹbá àwọn anábìyà ọlọ́run báwo wọ́n ṣe jàǹbá wọn àwọn anábìyà ọlọ́run wá fìjọ́ ọlọ́run ọba ẹyọ kan rinlẹ̀ ipe ọ̀dọ̀ ọlọ́run ni ẹ lọ o tẹ bá fẹ́ sẹ̀sìn ẹ̀sìn ọlọ́run tẹ bá fẹ́ wàràn lọ́wọ́ ẹ má sògùn ẹ má bẹ èṣù ẹ ṣàdúrà ẹ wàràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run àwọn eléyìí láàfáà tí wọ́n gbaṣẹ́ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run tí wọ́n darí àwọn èèyàn lọ́sọ́dọ̀ ọlọ́run ẹ bá ti kírun tán ẹ gbàdúrà ẹ máa ṣe kò sí tó lè ṣẹ́gun ìṣòro lẹ́yìn àdúrà ọmọ ìyá mi gbogbo nǹkan mi tó bá fọkàn sí irọ́ lásán ìtọ́lọ́run bá fẹ́ ṣe náà ni ó padà ṣe ọlọ́run ló lè yí kádàrá padà bí ó bá yí kò sí tó lè yí ọba tó ní wọ́n kọ kádàrá náà ló lè yí nǹkan ẹ̀ ọmọ ìyá mi àwọn nǹkan àwọn jẹ́ ulama shaitan àwọn rólé fóṣù àwọn èèyàn wọ́n máa sọ fún wọn pé kúrò níwájú ọlọ́run àbí kí wọ́n sọ gbà mí pé tọba ti sin náà díẹ̀ o sì sùn díẹ̀ o tọba bẹ̀rù ọlọ́run ọba ní ẹ̀ẹ̀kan kọ bẹ̀rù ayé lẹ́mẹ̀ló lẹ́mẹ̀sán ayé o àfa kọ àfa kọ ee kì í tó bá já àfa ní tí wọ́n máa sọ ojoojúmọ́ ni pé ẹ̀sìn lọ nìkan ẹ̀sàdúà ẹ̀sìn lọ nìkan ẹ̀sàdúà tọ́lọ́n sọ́nù kùránì tó ní wa qala rabbukum ud'uni ọlọ́run ọba aláǹsọ́nù kùránì pé ẹ pè mí ẹ béèrè astajib lakum èmi yín lóhùn ọlọ́run sọ́nù ó ní ujibu da'wata da'i idha da'ani ọlọ́run ọba ní tí wọ́n bá pè mí ẹni bá pè mí ọlọ́run ní ujibu ìmọ̀ dáhùn ẹ̀yìn tó kí làwọn wá tí ò sí lọ́dọ̀ ọlọ́run wọ́n yín dáwọ́ kasa inú samawati wal ard gbogbo tẹ̀yẹ̀ ń lépa owó lọ́n wá ni ọmọ lọ́n wá ni ìsọ́ lọ́n wá ni ìdáàbòbò ni ọ̀n wá àgbéga ni gbogbo tó bá ń wá pátá ọwọ́ ọ̀tá lọ́wọ́ jẹ̀mọ́ ọwọ́ àlá síbà sí máa ń sọ ń lẹ yorùbá pé àlá àlá àlá sí bẹ́ẹ̀ náà lórí inú lé yorùbá ọkọ̀ àríwá àlá wọ́n hó yàn mú ìrọsìn ọ̀dàkọ̀ aláǹsìn abádínú yàrá rẹ̀ sáà ní báńtó fi nílẹ̀ tó ń pè àlá ọ̀n parọ́ nù torí tó fi kọ́ yẹn ọ̀fẹ́ kọ́ ràn lọ́wọ́ torí kí aburú má ṣe kíni má wọlé tábà wo tọ́lẹ̀tì rẹ̀ sáà ní rí ọṣẹ nínú sọ ma pé ọṣẹ tó fi wẹ̀ yẹn ọ̀fẹ́ kó sínà fún ọkọ lè máa ta táwọn ọba mọ̀ ọlọ́run ṣe kí ni ọlọ́mọ o bẹ́ẹ̀ bá ti wá tú bá fún òsì mọ́ ọlọ́run sì ní fìyà jẹ ọlọ́run wa tún ọ̀rọ̀ rẹ̀ ṣe yóò wá dáa ju bí ṣe ń bá bọ̀ tẹ́lẹ̀ lọ. ìta gbé sọ nírọ̀lẹ́ yìí òun ni importance of oneness of Allah subhanahu wa ta'ala ìjọkọ̀ ọlọ́run ó ká mọ ọlọ́run o ọlọ́run ní fa'alamu annahu la ilaha illallah ọlọ́run ọba ní fa'alamu ẹ̀lẹ́ mọ̀ mi o fa'alam ọlọ́run ni ẹlẹ́ wá mọ̀ bẹ́ẹ̀ sì mọ̀ mí ìmọ̀ téèyàn máa ń mọ̀ téèyàn fi mọ̀ ọlọ́run náà náà pè ní ilimu tawhid ilimu al-aqida ilimu al-iman al-fiqhu al-akbar ìgbàgbọ́ ẹ̀yọ́ màyá mi ọ pàtàkì púpọ̀ o mo ti ṣàlàyé lẹ́nu wọn bá sókè yìí pé tá a máa rí lára olùgbàgbọ́ òdodo tá a fi máa pọ́ gbàgbọ́ òun náà ni kọ́mọ̀sì nǹkan mi lẹ́yìn Allah kí lẹ́lẹ́kejì ẹ̀yin bàbá kọ́mọ wá àrànṣe lọ sọ́dọ̀ nǹkan mí àfọ̀dọ̀ Allah ìtumọ̀ ni pé òní ṣẹ̀sìn mí lẹ́yìn Islam ó sì ní lọlé ológun ó máa ń tán lọlé ológun kí ni wọ́n wá lọ jẹ́mọ́ àrànṣe ìrànlọ́wọ́ àdúrà ló gbé síwájú lọ́mọ sí kí ni lọ́mọ sí kọ̀ wá sí ti ń ṣe ọtí ọ̀làdùà táà nábì fi kalẹ̀ fún wa ká máa ṣe bọ́bá rí ọ̀bára bá ní ọ àdúrà wà bọ́ọ̀ bá lówó lọ́wọ́ àdúrà wà bọ́ọ̀ bá bímọ àdúrà wà bọ́ọ̀ bá wa bọ̀rọ̀ àdúrà wà bọ́ọ̀ ríyàwó bọ̀rọ̀ àdúrà wà bọ́ọ̀tà lọ́jà àdúrà wà ẹ̀yọ́ màá yá mi gbogbo tí mo kà kalẹ̀ yé jẹ̀mọ́ rò pé àwárí yín o ẹ̀ẹ́dàkẹ́ fún mi nọ́mbà yín o kò gba nọ́mbà lọ àdúrà yóò kán náà ní fún ọ kò sí ìṣòro tó ń nà sí ọba aláwọ̀ mú o náà ní wala quwwata illa billah wallahi kò sẹ́ni jọ mọ́ ọmọ kéékèèké ńlẹ̀ yorùbá mọ̀ la hawla wala quwwata illa billah àwọn yóò dákọ̀ ọmọ túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ rẹ̀ tàbá ní ká máa sọ túmọ̀ rẹ̀ ń sìn á lè gbé èèyàn díẹ̀ ní ọmọ la hawla òní pé kò sí tí ó yí padà wala kò sí agbára tí ó fi yí padà illa illa àfi pẹ̀lú agbára ọlọ́run Allah nìkan ṣoṣo níjọ́ tí ìwọ náà bá ti gbà pé nǹkan míì tún lè yí ọ̀rọ̀ rẹ padà àbẹ́nìkan lè yí ọ̀rọ̀ rẹ padà ọ ò sì gbà pé agbára kan tó wà tó tí nǹkan lè fi yí padà lẹ́yìn agbára Allah níjọ́ náà ni la hawla wala quwwata wà di agbára fún ọ tó máa lò ọ̀rọ̀ kọjá àtàwọn wí lẹ́nu ó lè sá ten million la hawla wala quwwata illa billah la wala tí ìgbàgbọ́ rẹ tí ìgbàgbọ́ rẹ tó bá ti yàtọ̀ sí tóun wí jáde lẹ́nu láwọ́lẹ̀ ò ní ṣiṣẹ́ kátó wá pẹ́ni tó máa lò kùrá nìkan ọ̀rọ̀ rẹ fẹ́ dàrú ọwọ́n ka Suratul Baqara ọ̀rọ̀ rẹ ọ̀padà tó anábì ní ìkàràwù Suratul Baqara anábì ní ẹ máa ka Suratul Baqara chapter two fẹ̀yìn náà akadá ha baraka anábì ní alibarika ọmọ wáyé ni ọmọ ta wìrìwìrì àwọn yóò máa forí wá káàkiri bọ́ọ̀ bá sí nílé wọ́n da orin náà dúró dì ọ́ ìgbà ẹ̀dí ó dé torí pé ń ka Suratul Baqara chapter two wọ̀tárìkà ha hasra anábì ní tẹ̀yìn ọba máa ka Suratul Baqara tó sì máa kà á orí ọmọ bọ́ fún wala tastati'u wal batala anábì ní gbogbo àwọn aṣàgùn àwọn aràn kan síyàn gbogbo tí wọ́n bá rán gbogbo tí wọ́n bá sà la tastati'uha la tastati'u Suratul Baqara kò lágbára láti kọjú Suratul Baqara agbára wà nínú ẹ̀sìn àbí òsàgbára jẹmọ́. ànábì ní tọ́ ọ bá ń wá kéṣù jìnnà sí ọ àtàwọn ọmọ ẹ máa ka ayatul kursi ẹni bá ń ka Allahu la ilaha illa huwa al-hayyul qayyum délẹ̀ ẹni bá ń ka ànábì ní èso ọmọ jìnnà sí i bẹ́sù bá ti jìnnà sí ọ àwọn ẹni èso ní súnmọ́ nìtúmẹ̀ ìgbàgbọ́ nínú ọlọ́run ọba ní jẹ́ máa ṣiṣẹ́ o torígbà tó fẹ́ ka kùrùsí yìí sìn kí wọ́n kọ́kọ́ dárúkọ Allah nínú tó jẹ́ kíkùrù sí owó náà nìyẹn torí Allah tó wà ń bẹ̀ ọlọ́run wá ròyìn ara rẹ̀ nínú ayatul kursi ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa Al-Qur'ani tó ń sọ̀kalẹ̀ fún wa gbogbo tó wà ń bẹ̀ yín wá ń ṣàlàyé fún wa yí pé ọ̀kan lọ́lọ́run onìkan ni ká máa sìn onìkan ni máa bẹ̀ ọlọ́run ní kìtáàbùn ọlọ́run ní ẹ̀rí tíra tí mo fi kalẹ̀ fún yín tí mo sọ̀kalẹ̀ fún yín ó kè mọ́ sí àyàtùhù àwọn ẹ̀sìn ẹ̀mọ́sẹ̀ wà ń bẹ̀ ẹ ṣe ẹ mójútó ẹ má ṣe ẹ jìnnà kó ń bẹ̀ tó mọ̀ fún ṣe láti lẹ́yìn náà àwa ṣàlàyé pé tẹ́ bá ṣe léyìí ẹgbẹ̀sán rí tẹ́ bá ṣe léyìí ẹ jìyà min ladun hakimun khabir ọ̀dọ̀ ọlọ́run ọba ọba ọ̀jọ̀gbọ́n ni tíra náà ti wà kí wọ́n wà ní tíra náà ọlọ́run ni allah ta'abudu illallah òun náà ni kẹmọ́sì nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba allah torí nìkan lọ́ba tá a máa ń sìn lódodo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa kí ni ọlọ́run ọba aláàlú ni ó wà ní alukur'an látọ̀kọ̀ ìdílẹ̀ tawhid ìsinlọ́lọ́kan àti kí ni jama ìwárà lọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba nìkan sọ́tù Hud aya alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì aya ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ wọ́n ní ìgbàgbọ́ yìí ẹ̀yọ́ màyá mi ká máa sin lọ́ nìkan wọ́n ní òun náà ni àkọ́kọ́ orígun Islam gbogbo ẹ̀sìn tó kù ó so máa ìmọ̀ lọ́lọ́ nìkan ká máa sin lọ́ọ̀ nìkan ká sì máa wádà lọ́lọ́dọ̀ ọlọ́ọ̀ nìkan òun ni foundation Islam tí foundation bá ti wó ẹ̀yọ́ màyá mi kí ló kù jàmá gbogbo ń ta ma sókè rẹ̀ òun náà ti ṣe kíni òun náà ti dàwó foundation ọ̀dà foundation ọ̀dà ẹ̀yọ́ màyá mi ẹ̀rọ̀ ọ̀fọ̀ ni foundation jàmá. àwa mọ ilé ilé lérí àwa ń ṣe pop àjà alákọ̀ọ́kọ́ àjà ẹlẹ́ẹ̀kejì àwa kó gbogbo nǹkan ọ̀ṣọ́ sínú ilé náà kí náà padà ṣẹlẹ̀ yẹn màyà mi kí náà padà ṣẹlẹ̀ yọ padà dàwó níta ń gbọ́ yẹn bẹ̀ ni pé gbogbo ẹ̀sìn tó bá gbélé ìgbàgbọ́ tí rẹ bá ti da ẹ̀sìn náà dùn ó tí rẹ ò bá ti da ẹ̀sìn náà ṣe kí ni. yọ dànù bá a ṣe ń gba rọmọdán yìí ẹlòmíì ọ̀láwẹ̀ nìkan ń gbàwẹ̀ ni kí ló dé ta fi ní ọ̀láwẹ̀ nítorí pé foundation rẹ̀ tó gbé àwẹ̀ lélẹ́rí foundation yẹn ò sí kí ni kò strong ẹlòmíì ti lọ mọ́kà bí ẹ̀mọ ẹ̀wà láàrin wọn bí wọn ò kọ́ mọ́kà lẹ̀ fún kọ́ lọ torí pé foundation Islam rẹ̀ ò sí kí ni kò strong kò sí kankan nínú foundation rẹ̀ tayọ pé àìgbàgbọ́ ló wà ń bẹ̀. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní yá ayọ́ alladhina amanu ọlọ́run bá ní gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run bá ní kutiba alaykumus siyam dandan ní kẹgbà rẹ̀ ẹ̀yọ́ màyá mi àwọn olọ́lọ́run pè pé kẹgbà rẹ̀ yá ayọ́ alladhina amanu ẹ̀yin tẹ́ gbàgbọ́ ọlọ́run ní kẹgbà rẹ̀ ẹ̀yin tẹ́ gbàgbọ́ ńkọ́ ẹ má ṣe kíni ẹ má gbà wẹ̀. ìwọ tó o bá wá ń sin nǹkan míì tó o gbọ́ lọ nìkan gbọ́ tó o tún lọ sọ́ọ̀sì tó o lọ sóòru ṣé wọ́n bí ọ̀làwẹ̀ wọ̀láyà ọ̀làwẹ̀ wọ̀láyà ẹgbọ́n tó bọ́lọ́ ń búra ọ̀làwẹ̀ nítorí ọgbọ́ ọlọ́ngbọ́ tó gba Jésù gbọ́ ọ̀nlọ sóòru ọ̀nyọ́ lọ́dọ̀ pásítọ̀ ọgbàntọ́ wà lọ́dọ̀ pásítọ̀ gbọ́ nítòsí wà lọ́dọ̀ pásítọ̀ yìí disbelief ni àìgbàgbọ́ ni ìgbàgbọ́ ni wọ́n ń pè ní islam gbogbo ẹ̀sìn tó bá kù yàtọ̀ sí islam ẹ̀sìn kí ni jama ẹ̀sìn àìgbàgbọ́ ni ọlọ́dọ̀ bàbá ológun ọlọ́dọ̀ àfóhùn jálàbí ẹlẹ́bọ tọ́lá àfáà mi sì jálàbí òun ọ̀sẹ̀ bọ̀ kò sí kí ni kò sẹ́ bọ̀ bí àfáà tí ó ní ọmọ ogun rúnrún ogun orí fífọ́ ogun làpálàpá ogun jẹ̀díjẹ̀dí àgbo ibà àgbo nárun gbogbo eléyìí ṣẹbọ ànábì ní tàdá wa o ìbádàlá ànábì ní ẹ máa sọ̀gùn wòsàn ó tẹ̀jẹ́ pé ọlọ́run náà ni ó fi wòsàn síbẹ̀ àmọ́ pa wá láṣẹ pé fi ìṣèfà olè náà ọlọ́run ní oyin lílá oyin gidi ní òkèèso yin àrọ́dàrọ́dà o ọlọ́run ní ìwòsàn bẹ́ẹ̀ ọlọ́run tó fi ìwòsàn sínú oyin náà ló ní alá oyin bó wá sì lára rẹ̀ ó sì yá pẹ̀lú ìyọ̀dá tani jama alá àmọ́ lọ ní kálá oyin fáàrùn ni o ànábì ní tàdá wa ànábì ní ẹ̀sùn ogun àìsàn agúnmọ́ba agúnmọ́jẹ̀díjẹ̀dí ẹ̀sìn faramọ́ àwọn èyí tí wọ́n bá ìmánì jẹ́ òun náà lògùn owó ogun tajà torí kò sẹ́ni kan tí wọ́n mọ́jà wá lẹ́yìn ọlọ́run egbò ò lè mú wá ewé ò lè mú wá ìgbín ò lè mú wá àdàbà ò lè mú wá ewé làpálàpá ò lè ṣe kí ni kò lè mú wá ọ̀gà tá a tún kó oríṣiríṣi owó sára rẹ̀ kọ́ máa gba kọ́lọ̀ owó àtọwọ́ àtọ̀gà àwọn ò lè sínà fún yà tani mọ́ sínà tani fa tá àjàmá bá a ṣe ń wúyẹ síbẹ̀ náà lórí nítorí àwa tá a ti mọ̀ tẹ́lẹ̀ ká lè dúró pa sí rí àyí pé ọ̀kan lọ́lọ́run ọlọ́run tó sì dúró tiẹ̀ náà lọ́ba tó lè gbà ọ́ à ń wí ọ̀rọ̀ yìí torí àwa tá a ti sọnù tá à ń pera mùsùlùmí ká lè tètè padà kọjọ́ tó ṣe kí ni kọjọ́ tó lọ torí àsìkò náà kù sí dẹ̀dẹ̀ kí lásìkò náà ọjọ́ kú ọ̀pọ̀lá kúnjọ kan ọmọ ìyá mi ọlọ́run sì ni wala tamutunna illa wa antum muslimun ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ kú àfi kẹ́ kú ní mùsùlùmí kí ni àkọ́kọ́ téèyàn fi ń jẹ́ mùsùlùmí òun náà ni ìgbàgbọ́ nínú la ilaha illallah ìnísìn kankan èsì ní wàrà lọ́wọ́ lọ sọ́dọ̀ ẹnì kankan àfọ̀dọ̀ ọlọ́run ìtàn ń pè ní la ilaha illallah òní ìtàn ń pè ní tàwíìdì ni ìtàn ń pè ní ìgbàgbọ́ ni ẹ̀yọ́ mi tábà wọnú sàárè kí ni wọ́n kọ́kọ́ béèrè ìgbàgbọ́ ni o láfi nígbàgbọ́ ni foundation ìgbàgbọ́ ni òpó àárín gbùngbùn tó di gbogbo ìsìláàmù mú tígbàgbọ́ bá ti kúrò lára rẹ̀ ní ọ̀jẹ́ mùsùlùmí má o lè máa kírun o lè máa gbàwẹ̀ àmì ìṣe mùsùlùmí ọlọ́run ní kul ibadiya alladhina amanu ọlọ́run ní bá mi sọ fún àwọn tí wọ́n ti gbàgbọ́ yuqimu sọ̀la oníkan máa kírun o àwọn olólọ́run ní kí wọ́n kírun jàmbá àwọn tó ṣe kí ni àwọn tó gbàgbọ́ àwọn tí ó gbàgbọ́ ń kọ́ ọlọ́run ò pè wọ́n pé ká kírun nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó lóhun ọlòmíì mọ̀rún kí àmọ́ àìgbàgbọ́ jẹ́ kó nírun tọ́mọ kí ẹ̀ ṣẹ́rí ọ̀dọ̀ táwọn sọmọ́síláṣì táwọn kiri yóò àwọn kìrìsẹ́nì àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá ń gbọ́ wọ́n kàn sàǹfà níbẹ̀ ni o àwa gangan là ń bá sọ̀rọ̀ àwa tí à ń pa gbàgbọ́ táàsì ṣe kí ni táàsì gbàgbọ́ fẹ́dẹ́ pé ẹnu làá fi ń jẹ́ mùsùlùmí àfọkàn jẹ́ ọkàn rẹ̀ yẹn ọkàn rẹ̀ yẹn tó bá ti gbàgbọ́ lọ nìkan ló yẹ ká ṣe tó sì ń sìn onígbàgbọ́ tó rí wúyẹ́ lọ́kàn rẹ̀ pé ah, bàbá ṣe lọ́ntán atúndé sìn kan mí òòsà òní ẹ̀sìn òní ká má ṣe orò òdílé ọ̀gbàgbọ́ mọ́ ẹ̀sìn ní ká má ṣe orò òdílé lẹ́sìn wí ọlọ́run ọba ní ó ní wa'budullaha ọlọ́run ọba ní ẹ máa sin Allah wala tushriku bihi shay'a ọlọ́run ní ẹ má mú kankan nínú tí mo dá kẹ́ ẹ máa wá bọ̀ ẹ̀sìn ní ká máa sọ̀rọ̀ nílé nìyẹn jama adégbé kéwú tó lóòkè òkè kọ́ yanjú ìsìláàmù tó ọlọ́gbà ọ̀ ń pa ẹ̀ ló bá wọn sọ̀rọ̀ ìdílé àwa lọ́jà wọn ni ká máa dáwó ètùtù ọwọ́ dáwó ètùtù wọ́n sì wá ṣètùtù ó sì gbàgbọ́ pé ètùtù yẹn yóò jẹ́ kẹ́ máa tà kò nídìí kó kírun mọ́ foundation rẹ ti bàjẹ́ torí kò sẹ́ni tí máa jẹ́ èèyàn ọ̀tà lẹ́yìn kíni Allah nítorí wọ́n pè ní gbàgbọ́ nìyẹn kì í sì gbàgbọ́ ni ká fi eyín mọ́kàsẹ́nu ìgbàgbọ́ kọ̀ yẹn kọ́dà yìí máa ń bá gbàgbọ́ jẹ́ ni torí pé mọ́kàlí lọ ẹ̀sìn ni àyè sì ń sẹ́sìn torí ayé fi káyé lè mọ́kì ìmínà ṣe kí ni ìmínà lọ mọ́kà tọ́ba lọ mọ́kà tó fẹ́ yín sẹ́nu àyè mọ́kání tó bá ṣe yọ lẹ́lẹ́ yọ bí ọba ṣe yọ tó ọlọ́run fèrè yọ àmọ́ kò túbá torí àṣìṣe ńlá ni kéèyàn máa fẹ̀yìn mákàsí gbígbà tó kírun tán tó mú ọ̀wá nu yẹ̀pẹ̀ kúrò lójú rẹ̀ ọ̀wá ń gbé káàkiri ọjà kẹ́lẹ́ bá àmọ́ kó ṣẹ̀ṣẹ̀ kí ni tán sọ́dà sọ́dà kọ́ ọmọ torí àwọn èèyàn sì bá dà ìwọ́n tó kò sì wá dọ̀rùn bẹ́ẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa inú mi dùn láti pàdé yín rọ̀lẹ́ èmi ó sòdodo tí bá ti sọ tán bàbá wọ ọlọ́run bá mo lè padà wá bàbá sì wọ ọlọ́run bá olè jẹ́ pé ẹjọ́ àlèkè àmà látún padì àmọ́ tá ń bẹ̀rẹ̀ ní pẹ́kọ́lọ́ jẹ́ mi wá ogun lérí dáadáa bàbá wọ ọlọ́run bá ẹlẹ́ pè mí bàbá wọ ọlọ́run bá mo tún lè lọ́bù mí àmì ọmọ pé mo wá sílùú ọ̀tọ̀ mo sọ yìí ti ń jẹ́ òdodo ọ̀rọ̀ kò sẹ́nìkan tó wá gbowó àpò yín wa mọ̀ràn bá a sì síra torí àsìkò náà kù sí dẹ̀dẹ̀ jẹ̀ma ẹlòmíì àwẹ̀ tí ń gbà yín náà ni àwẹ̀ àgbàgbẹ̀ yìí kù sí ma àwẹ̀ yìí tí ń gbà yín náà ni ẹ̀rọ lẹ́yìn ilé mi á èmi wọn náà mà kọ́ wá tètè ṣàtúnṣe wọ́n ní òòrùn ó tó sàṣọ wọ́n ní tọ́ba ti wọ sàárè báyìí tọ́ba ti gbé ọ sínú sàárè tí wọ́n di ọ tí wọ́n gbé ọ síbẹ̀ táwọn fámìlì rẹ àwọn ọmọ rẹ àwọn ìyàwó rẹ àwọn ẹbí rẹ gbogbo wọn tí wọ́n bá padà sílé kódà kóbìnrin ọmọ lọ sí tẹ́ o àmọ́ àwọn míì máa ń lọ àwọn fámìlì àtàwọn ọ̀rẹ́ rẹ wọ́n padà àwọn olólùfẹ́ rẹ wọ́n ní tẹ́mátì ń lọ báyìí náà wọ́n gbé ọjọ́ kólẹ̀ fáyù jìdìsáà nìyí àwọn màláìka wọ́n yọ sí ọ wọ́n fẹ́ sàárè ọmọ fẹ́ tọba wọ ọkàn báyìí gbàtọ̀ wà láyé ibi tójú rẹ bá ma bẹ́ẹ̀ náà ni sàárè ló ṣe fẹ̀ tó wọ́n yìí sáà nìyí àníbi láwọn màláìka ọwà gbé ọjọ́kú lẹ̀ ọwà ọjọ́kó ó ti dé ilé òtọ́ nù ilé òtọ́ nínú sàárè tó bá àkọ́kọ́ béèrè tí wọ́n kọ béèrè ọ̀rọ̀ tá ń sọ lọ́wọ́ ọba tí ń rí ọ ọba tí ń mójútó ọ ta ní mójútó ọ láyé ẹ̀sẹ̀ yìí tó fi kọ́kọ́ sọ lè sọ pé àfikọ́ ní mójútó ṣé èyí tó rì mọ́lẹ̀ lọ́sọ̀ fọ́lọ́nkó náà ní mójútó tó gbogbo àwọn ọmọ ṣe yìí kéde pé aṣeré débẹ̀ aṣeré òsì débẹ̀ ni ìtumọ̀ ni pé ìsìlámù ní kámọ́ ṣáájò ìsìlámù ní kámọ́ ṣe kí ni kámọ́ mọ́ra ṣe ra wa àràgbélayé báyìí ṣe mọ́ wí nìyẹn ẹ̀yọ́ mọ̀ yá mi mọ́rọ̀ búkà tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ ta ló láwọn bá rẹ̀ tàwí ni wọ́n béèrè ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tí ò mú kama kan ó ṣe lọ́nlọ́ kan tó bá sì ní ṣòro àdúrà ní máa ṣe kò ní ẹlòmíì tí ń sìn kò sí ní ẹlòmíì tó gbára lé lẹ́yìn ọlọ́run wọ́n yóò sọ pé rọ̀bí yàlá àlá rọ́bù ọba tí ń tọ́jú mi àlá ni tó bá ti rí sọ ọmọ ìyá mi yọmọ ọbẹ̀ nínú gbádùn títí tọ́lọ́run who knows it nobody knows kò sẹ́nìkan tó ṣe kí ni tọ́mà bóyá ten trillion years ni àkókò mà yóò mọ̀ wá gbádùn torí pé tàwídì rẹ̀ ṣe kí ni ọ̀yànjú la ilaha illallah rẹ̀ yanjú ọkọjá pé tí bá dénú sàárè yín kàn sọ ni o lè rí sọ tọ́ọ̀ bá ṣe kó tó kù láyé tọ́ọ̀ bá gbé jáde tọ́ọ̀ bá kú lérí ẹ̀ o lè rí sọ. ọ̀rọ̀ kọjá pé ibi wọn bá béèrè ń sọ pé aláàní kọ rọrùn àwọn tí wọ́n bá gbà láàgbọ́ ànábì ni tí wọ́n sọ ni pé ha ha ha wọ́n fi bẹ́ẹ̀ wọ́n wà nà wọ́n ní òdùrọ̀ òdùrọ̀ yẹn wọ́n ní wọ́n ṣe láti inú rin àwọn mọ̀láìkà ni wọ́n mú dání wọ́n wà lù gbà wọ́n ní gbogbo ẹ̀dá tó lọ́run dá pátá ní ọgbọ́ gbà lẹ́yìn ọmọ èèyàn àtàlìjánú nìkan ní onígbọ́ yóò wá máa sọ́fà bẹ́ẹ̀ díjọ́ tọ́lọ́wọ́ fi pa ayé rẹ̀ tọ̀ sàárè tí àwọn òpó ọdákẹ́rẹ́ ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ọmọ ìyá mi ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o sàárè tó jòkó tì yẹn ọkọ̀ ọjà bó ṣe dákẹ́ yẹn o nǹkan kan bẹ́ẹ̀ o ọlọ́run ló bẹ́ẹ̀ anábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀yọ́ ma yá mi kọlọmọsà wọláàánú ẹni kọ̀ọ̀kan ọlọmọsà jẹ́ àtàn dáadáa ọlọ́run ní ọlọ́run bá ní gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa fàlẹ̀ yá àmàlà sọ́ọ̀lẹ̀ha kó máa ṣiṣẹ́ rí tó bá ti fẹ́ pàdé ọlọ́run dáadáa máa ṣiṣẹ́ rí ọwọ́ fi klọ́ọ̀sì sí lọ́wọ́ gbẹ̀yìn ó ní wàlá yóò ṣiríkì àmọ́ bí ìbájá ti rọ́bì hí àhàdà gbogbo tó bá ti jẹ́ ìjọsìn tá a fi ń sin ọlọ́run ọba ọ fún ẹlòmíì ọ ọlọ́run wala takhafuhum ọlọ́run ẹ má bẹ̀rù wọn wa khafuni èmi ní kó bẹ̀rù in kuntum mu'minin tó bá mọ̀ pé o ní iman tó bá nígbàgbọ́ lóòótọ́ èmi ní kó bẹ̀rù ẹnìkan tàka sí ọ ọ̀wá sùn mọ́ tàyè sùn báwò kò sọ nígbà tó wáyé kọ́ mọ̀ sí hm? ọjọ́ tó kú ò láyé kò ní mọ̀ sí kò sí kankan tó lè yí padà nù sẹ́mi ẹ̀ àfi tọ́lọ̀ bá ṣe bẹ́ẹ̀ nìkan lòun ó ṣèkà fún ó ní tọ́lọ̀ bá fẹ́ ìmánì rẹ ti lágbára ọlọ́run bá sì fẹ́ náà níjọba àwọn agbára lé ọlọ́run ọba ìtọ́ ń pè nígbàgbọ́ nìyẹn o ò nígbàdá lé nǹkan míì lẹ́yìn ọlọ́run lẹ́yìn náà ọ máa pe ọlọ́run nìkan ò ní pe jésù ò ní pe ṣéwù ẹ̀sìn kan tó nù nílẹ̀ yorùbá yá ṣéwù yá ṣéwù kí ni jẹ́ bẹ́ẹ̀ yá ṣéwù ẹbọ ni wọ́n ń pè ní yá ṣéwù ọ̀dà tó bá ní kì í ṣẹbọ àbí yá jésù nǹkan kí lòun kí ni yá jésù ṣé jésù ju ṣéwù lọ ẹbọ ni ọlọ́ni fàlá tẹ̀dẹ̀ ọ̀hún ó ní fàlá tẹ̀dẹ̀ ọ̀hún máa láàyè àhàdà ọlọ́run bá ní ẹ má pẹ̀lú mi mọ́ mi o èmi nìkan ní kẹ́ ẹ má ṣe kíní kéwú nìyẹn o ọlọ́mọdé àti ó di kéwú ojú kéwú gangan nìyẹn pé tọba ní sọ̀rọ̀ mọ́pàá ayé ẹ̀yà ayé o ẹ̀yà ayé o jésù o ṣéwù o ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin alálẹ̀lẹ̀ yìí má pẹ̀lú mí lẹ́yìn dání má pọ̀fọ̀ nìtúmẹ̀ má pọ̀fọ̀ tó bá ti pẹ̀fọ̀ ò nígbàgbọ́ lẹ́yìn náà ẹ̀yọ́ màá yá mi nínú àwọn nǹkan tá a ní tá a fi mọ̀ pé a nígbàgbọ́ òun náà ni pé a gbọ́dọ̀ gbà pé ọlọ́run ọba nípa àyàn ta nípa àyàn jàmá aláà nípa àyàn ọ̀sán náà lè Kùránì ó ní ọlọ́run bá ní èmi ni mo ní kẹ́ máa sẹ̀mí túnmọ̀ yòmí tukùn èmi náà ní sì pa yín ọwọ́ ni túnmọ̀ yòyí kún èmi ní tún gbé yín dìde innal insana lakafur àmọ́ mi èèyàn á wọ́n sa ìmọ̀ rẹ̀ ta nípa àyàn sí jama ṣe yorùbá gbàgbé yorùbá ni wọ́n tún pa wọ́n pa àwọn níta lọ pa ọwọ́ náwó sẹ̀dá ọlọ́ ò nígbàgbọ́ ta ló sọ pé òun máa ń pààyàn nínú ayé àti mọ̀ọ́kà yìí jẹ́ suratul hajj lọ́wà aya 66 ọlọ́run ní gbogbo ẹni tó bá kú ọlọ́run ní ọ̀pá nǹkan bá sì kò kú rẹ̀ bá sì tó lọ́dọ̀ mi kò ní ṣe kí kò ní kú bẹ́ẹ̀ bá ti wá kú kí lọ́sọ inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ ọlọ́run pa nǹkan rẹ̀ sabila yassara ọlọ́run ní ojú ọ̀nà tó mọ́gbà jáde ọlọ́run ni mo ní kọ́ jáde ń bẹ́ o èmi mo ní kọ́ jáde èmi mo ṣe ibi tọ́gbà jáde yẹn nírọ̀rùn ibi tọ́gbà ọlọ́run ní àmẹ́mí ọlọ́run pàṣẹ pé kọ́fẹ́ kọ́mọ ó sì jáde ń bẹ̀ four kg ó sì jáde ọlọ́run ní fún máa máa tàwọn bí mo ṣe wá ní ó jáde sáyé òun èmi náà ní padà pàjẹ́ dọ́ba kú o nìkan bá ti wá kún síta lọ́kọ̀ àjàmá tọ́ba ti ní ọlọ́nkọ́ pa ikú ọlọ́nkọ́ yìí ò ní gbàgbọ́ irun ẹ ti bàjẹ́ àwẹ̀ rẹ ti gbàgbé torí nítorí sọ sábàbí pé wọ́n yìn ní ìbọn sábàbí ojú ẹ̀mọ̀ yá mi kójú owó yàn báyìí kálíjà ní ó sì nàró kó lè ba nǹkan náà jẹ́ ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ojú máa ń fa sọ́yà ojú máa ń fa tó já sọ́ lọ ìmọ̀ ń fàyà gbogbo ẹni tẹ́ ẹ̀ máa pósìtì bébì yín sẹ́ni mídíà àánú yín ṣe kíni ń ṣe mí ẹ̀yin tẹ́ ẹ̀ máa pósìtì oúnjẹ tẹ́ ń jẹnu fámìlì yín sẹ́ni wọ́sàpù gbogbo ayé ni wọ́n ń rí àwọn òsìtìrì tí wọ́n jẹ àwọn èèyàn ti wọ́mọwọ́mọ wọn ẹ̀rọ ma níbẹ̀ ẹnu ọtọ́ jẹ́ nire níbẹ̀ ẹnu ọtọ́ jẹ́ olójúbu tí ò ti bímọ wọ́n wá ń bímọ láti ọ̀sìpìtì tó ti yà báyìí ló ti gbé sí status àánú rẹ̀ ń sinmi ànábì ní àlàyé ní haq ànábì ní ojú ń bẹ o ànábì ní ojú ṣe lápá tọ́ba wo tó ní wáò bébì tó ní ha àlìjáná kan yọ sí nàró yóò wà ló lè bọ́ ọmọ yẹn bitọ́ bá wà ìbáwà lọ́sọ́lẹ́lẹ́à ìbáwà lamẹ́ríkà yóò dé bẹ́ẹ̀ láàrin ìṣẹ́jú kan yóò dẹ̀ wọ ara ọmọ yẹn àfi tí ọmọ yẹn tọ́lọ́mù bá sàánú ẹ̀ táwọn òbí rẹ̀ tí wọ́n jẹ́yàn tí wọ́n máa ń wí ayatul kursi yìí púpọ̀ àbí tá ń ka suratul nínú ilé bóyá ó lè dá padà àlùjánu lè sá padà àmọ́ àwọn tó jẹ́ pé kò sí pòtẹ́sọ̀ kankan yóò wọlé ni yóò dẹ̀ wọ ara ọmọ yẹn ọmọ yẹn dẹ̀ bẹ̀rẹ̀ wàhálà yóò máa wá máa gbóná wọ́n máa wá gbé káàkiri títí tó fi kú mọ́ lọ ta lọ́pàá jama Allah lọ́pàá bójú ọ̀wára rẹ̀ náà níjọ́ tó kú náà ni ó ṣe kíni ni ó kú àmọ́ kí ni sábàbí ikú rẹ̀ jẹ́mà ojú kí ni sábàbí ojú ẹ fàárí ẹ wá wo bí mo ṣe tó ẹ wo tí mo wọ̀ ẹ wo tí mo jù ẹ wo tí mo lò <laughs> sọ́ra ẹ o ìkáwà o ìkáwà àmọ́ ìkà gbogbo kàpátá wọ́n máa ṣiṣẹ́ tọ́kádàrá ọlọ́run ọba láàní ọlọ́run ọba ni wọ́n mi ń ṣáàdì nàfàṣà tí pèlè ó kọ̀dì ọlọ́run ní ìrìn ànábì má dákẹ́ kúlì má jẹnu má dákẹ́ má dákẹ́ ìkáwọ́ ìkápọ̀ <laughs> kúlì ẹ̀mọ̀ tí wọ́n kúlì ní má wí a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqaba ọlọ́run bá ìyún wá sọ pẹ̀lú ọlọ́run bá ní níbi aburú gbóntọ́ dá wa min sharri ghasiqin idha waqaba níbi aburú òru nígbà tílẹ̀ bá sú wa min ọwọ́n pè òṣogun Madina súra ilé yìí ń bí ló ti sọ̀kalẹ̀ ó ní ilẹ̀ tí wọ́n ń bí ilẹ̀ àwọn ti ń sógun bá mọ́ka dáa mọ́ka olódà ọlọ́run fi ànábì kú aburú yẹ kú ó ní Madina náà dáa ọlọ́run fi ànábì kú aburú yẹ kú ó ní bákan náà láyé omi sẹ́rìn nàfàṣà àti fẹlẹ̀ ó kọ̀t ọlọ́run yà ànábì máa ṣàdúrà kí n sọ níbi aburú àwọn tẹ́ máa ń de tí wọ́n máa ń de nǹkan tí wọ́n pọ̀fọ̀ wọ́n máa sùn wọ́n lè kọ́ ọmọ rẹ́rìn ọmọ rẹ́rìn ó sì dédé kádàrá rẹ̀ náà ni àmọ́ kí n sábà gbé rẹ̀ èsù ìwọ náà sì sàdúà aburú bẹ́ẹ̀ o àfi ọ̀sà aburú àmọ́lọ̀ ń ju aburú náà lọ tó o bá ti ń sàdúà aburú ní sekínì kò ní sí ọ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ẹ̀yọ́ màá yá mi sẹ́rí àwọn àǹfààní téèyàn ó rí téèyàn bá ti lè dúró tọ́lọ́hùn ọlọ́run nìkan ló ń sìn ọmọ jẹ́ mùsùlùmí òdodo ọlọ́run bá aláà nìkan ló ń bẹ̀ ọmọ jẹ́ mùsùlùmí òdodo iyyaka na'budu wa iyyaka nasta'in rẹ ti ṣe kí ni o ti balance tó wa wá mú kan tó fi kan lẹ̀ òun sin ọlọ́run lóòótọ́ wá mọ́sálásí ọ̀n lọ́mọ́kà ń gbà wẹ̀ àmọ́ wa iyyaka nasta'in rẹ ọ̀wárà lọ́wọ́ pẹ̀lú ọlọ́run èṣù lọ́ wárà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ fẹ́ni tó bá wárà lọ́wọ́ pẹ̀lú ògùn èṣù ní wárà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ẹ mọ̀ àwọn tó ń ṣe awọ́rò lápèjúwe awọ́rò tó bá ti rí kíní yẹn mọ́lẹ̀ ẹ̀mí ẹ̀ ni pé kíní yẹn ó máa fa èrò wá ọwọ́ sí déédéé kádàrà ọlọ́run èrò wá ń bò ní sọ́ọ̀bù lóòótọ́ ẹ̀mí rẹ̀ ó wà níbi tó rí mọ́lẹ̀ àbí kò ní sẹ́mi rẹ̀ ń bẹ̀ yóò pe bàbá yẹn pé kíní yẹn ṣiṣẹ́ àbí òní pè Allahu akbar ẹ̀yọ́ mi ṣe rí láàrin yẹn ni pé ti so ìgbàgbọ́ rẹ̀ mọ́ nǹkan yẹn pé yẹn ní ràn òun ní ọwọ́ sọ́lọ́ wa nìyẹn tàbá bí iná wọn náà sọ pé ọlọ́nkọ́ tọ́ba jọ́lọ̀ ni yóò ṣàdúrà tọ́ọ̀ bá ti rìn kan mọ́lẹ̀ èṣù ló ń bẹ̀ ń ṣẹ́ tí wọ́n bá ní wọ́n bá rìn kan mọ́lẹ̀ ní ìlú táwa yìí ìlú ọ̀tọ̀ wọ́n wá ní kéré ọmọ fún ẹni tó wà ní Amẹ́ríkà láwọn tí wọ́n ń ṣe kọ́lọ́mọ́jà wọ́ bá wọn ṣe tí wọ́n bá ti rìn mọ́lẹ̀ tán tí wọ́n bò tán bóyá nínú ààrò ni wọ́n rí mọ́ ni àbí balùwẹ̀ ni àbí nínú sàárè òkú ni tí wọ́n bá ti dà yẹ̀pẹ̀ bó tí ọlọ́run ọba ní kítọ̀ òun náà wà nínú ẹni tí máa ń ka kùrìsíù púpọ̀ tí máa ń ṣe fálákì àti nas tí máa ń ka bákọ́rà tí lọ́yẹ́ kọ́kàn wà polówó polówó tí ò sí kankan tí fi ń protect ara inú agbára ọlọ́run wọ́n ní láàrin one second tí wọ́n bá pe fóònù onítọ̀hún wípé báwo ni àǹtí ah, a ní ẹ̀pẹ̀ mi padà eré kan fọ́ mi lọ́wọ́ báyìí nísìnyí àlọ́bẹ̀rẹ̀ yìí kí ni àwọn ọlọ́mọdé atẹ́ni ti kàjàmá mọ́jìká náà tẹ́ níta wa náà kọ́lọ́mọdé ayé mú wa kọ́lọ́mọdé ṣètọ́hún mú wa ẹ̀dẹ́kun ṣe mọ̀ pé kíní kan ti dé Amẹ́ríkà láàrin ìṣẹ́jú kan yẹ tó ti lọlé kó sílẹ̀ àti fi ń fọ́ lérí sọ́mọ èèyàn lọ́lọ́bẹ̀ ṣé màláyíká lọ́lọ́ kí lọ́lọ́ èṣù àlìjànú àjànú lèṣù èṣù làlìjànú àwọn sáré gan tiwọ́tọ̀ wá ní kí èṣù ọmọ bọ́ tajà tọ́wọ̀ bẹ́lọ̀ nǹkan bọ́ ta tí èsù sì ní kèé sọ̀rọ̀ ẹ̀ ẹni bá bẹ ọba bẹ ọ̀tá rẹ̀ níṣẹ́ kí ni padà máa ń ṣẹlẹ̀ ọlọ́run máa ń ṣe rẹ́sù inna ọ̀tá yín ni o pàtàkì tó wá èyí náà mú lọ́tà sẹ́yìn pé ọ̀rọ̀ ńlá nìyẹn ọlọ́run establish pé ọ̀tá wa ni ó wá ní ká má alẹ̀ fún ká mú ní ọ̀tá ọ̀tá àyàn sẹ́yìn máa ń jìnnà ibi tí ń lọ gangan ni pé o lè wá kérò wá kí wọ́n máa rajà wìtì àwọn tí wọ́n ta ń jẹ wọ́n ń serú ẹ̀ àwọn tí wọ́n ní provision wọ́n ń serú ẹ̀ ìyá aláṣọ wọ́n ń serú ẹ̀ ìyá aláta nílẹ̀ Yorùbá wà yìí ní àwọn èèyàn ń ṣe nǹkan torí kálíbàtà torí ọ̀la tó bá jẹ́ pé ọ̀nà ìṣùlọ bá gbà tí ọwá ṣe lè kádàrà ọlọ́run ọwá ṣe lè kádàrà láti ọwá jẹ́ pé àwọn èèyàn wá wá lóòótọ́ èṣù tí ọbọ̀ sórí tó bá ti wá bọ̀ ọ̀pọ̀ owó tán yóò wá sí ọ̀nà tọ́gbà sí kíni tọ́gbà náà wọ́n ní alájà wọn gbé káàkiri wọ́n talé àkọ́kọ́ wọ́n talé ẹ̀kejì wọ́n talé ẹ̀kẹta ilé mẹ́rin náà lọ́kọ̀ níwọ̀n bá ta ilé ẹlẹ́ẹ̀kẹ́ni tán tí wọ́n náwó yẹn tán ara alájà ó sì yá alájà wà nínú nǹkan kan lọ́wọ́ mọ́ ta ló bá pawó ta ló bá gbà á èṣù mọ́mí èṣù lọ́rẹ́ o

tába ti wá ní ìgbàgbọ́ yìí kí làwọn àǹfààní tá jẹ alákọ̀ọ́kọ́ ó di wòlíì ọlọ́run ọ̀dọ̀rẹ́ ọlọ́run tó o bá ti sin nǹkan míì mọ́ tó o nájú tó ẹ̀sìn míì yàtọ̀ sí Islam tó o sì wá ràn lọ́wọ́ lọ́sọ́dọ̀ èṣù ó wà di wòlíì ọlọ́run ọba ní Allahu waliyu ladina amanu ọlọ́run ní gbogbo àwọn tó bá ti gbàgbọ́ Allah ní èmi ni ọ̀rẹ́ wọn àwọn náà ní ọ̀rẹ́ ti tèmi tó bá ti jọ́rẹ́ ẹ̀ pírẹsidẹ́ǹtì ìlú gbogbo tó bá nídìí nílùú àrọ́wọ́tò rẹ lọ́wọ́ àbíkẹ́sì àrọ́wọ́tò rẹ jama ọ̀ọ́ kàn sọ fún ni pé fún mi ní nǹkan báyìí yóò sì máa fún ọ ọlọ́run ní òjìbù dáwọ́ tẹ̀ dá ìsá dá àní àǹfààní ẹlẹ́ẹ̀kejì nìyẹn ọwọ́ máa wá pé ọlọ́run ọlọ́run sì máa dáhùn ọlọ́run ní fọ́líyèsì tẹ̀jì ibú lì wọ̀lì yóò mìíràn bì ẹ̀yìn ẹ̀yẹ ságbà mí gbọ́ tẹ́ bá ti gbà mí gbọ́ òjìbù dáwọ́ tẹ̀ dá ní ọmọ dá kò ní rọ ọlọ́run bá aláàní òun máa dáàbò bọ́ òun fúnra àwọn lòun máa dáàbò bọ́ ó nídìí ọ́ ó nídìí àwọn sọ́jà ò nídìí ọlọ́pàá mọ́ tí ìwọ ọba ti gbà nǹkan lẹ́yìn ilá ìlàhà ìlàlá ọlọ́run bá ní ni ọlọ́run bá ní ọba yín Allah òun gangan ní dáàbò bo àwọn ti gbàgbọ́ òun gangan fúnra rẹ̀ ọlọ́run gbé fún ọlọ́run lóyún gangan ní tó ní kó dúró ọlọ́run lẹ́nu iná láha Allah yòdáàfì òun lọ́wọ́ máa protect àwọn tó bá nígbàgbọ́ ọlọ́mọsáfà wá náà sínú wọn anìlẹ́dín àmọ̀nù lẹ́yìn náà ọláyà ọláyà ọmọ ìyá mi ẹ̀rù oníbọ̀ ọmọ lẹ́yìn kọmọ bẹ̀rù ọlọ́run nìkan wọ́n ní ìyá kan bẹ́ẹ̀bì kan wọ́n lájẹ ni nílọ́wọ́ kan tiẹ̀ pẹ̀lú ẹ̀ nílọ́wọ́ kan tiẹ̀ pẹ̀lú lájẹ wọ́n ní lágbájá oṣó ni nílọ́wọ́ kan tiẹ̀ pẹ̀lú oṣó tí wọ́n ti gbọ́ ọlọ́run gbọ́ tó ti fẹ̀yìntì alágbára ọ̀wá lọ lókè mọ́ ọ̀lọ́ ló bá bẹ́ẹ̀ mọ́ ọ̀yọjú sáwọn òbí ẹ̀ mọ́ ó ní wọ́n dọ̀ padà sẹ́yìn wọ́n pa ọ́ láwọn tí wọ́n lè dikọ̀ wá bá wọn lówó káwọn fi jẹun tí wọ́n ní agbára kankan lẹ́yìn agbára tí dọ́lọ́wọ́n bá ṣe ń rí àwọn náà náà àbí kéré wọn wọ́n gbé wọn lọ síbítù àwọn náà lọ́jà wọn ọ̀tá àwọn tó ń gbé lálágbára yìí wọ́n àdìbìtì wọn àti wọ́n ó sì máa gbágbára fún wọn náà ni ẹ̀rù ẹ̀rù wọn sì máa bà ó náà ni lókùgbà tí wọ́n bá ti bẹ̀rù Allah tó bá ti gbára lé Allah gbogbo tó lọ́nda ní ọmọ bọ̀ lẹ́rù àmọ́ tó bá ti gbára lọ́lọ́wọ́n bá pátápátá tí wọ́n ní kíní kan bọ̀ ó ní ibo ní ti ń bọ̀ oníkòsí kankan ti ń bọ̀ lẹ́yìn kọ́lọ̀ nìkan máa bọ̀ lẹ́yìn náà tó bá nígbàgbọ́ Ọlọ́run bá Allah yóò fún ọ ní ìfọ̀kànbalẹ̀ tádàwò bá dé àdáwò ní máa ń tún náà ṣeré ìgbàgbọ́ àwọn Ah, ẹ mọ wòran o lónìí ibo ni kí n wá lọ sọlọ wọn bá ò mọ sí ni sọlọ wọn ò ní mọ sí ni sọsẹ yẹn ọlọni bọlọ ń ṣe fẹ nìyẹn a ọ̀rọ̀ onígbàgbọ́ ni o ọmọ kìíní kú ọmọ kejì kú ọmọ kejì ká oníbọlọ ṣe fẹ yóò ní bẹ́ẹ̀ kí ni kí wá sọ yóò ní ṣe bí àwọn mẹ́ta míì sí kúnlẹ̀ Ọlọ́run pa ẹlòmíì àti bàbá àtìyá àtàwọn ọmọ ọlọ́pàá ń jọ kan náà kí lọ́wọ́ dé sí ní dúpẹ́ o nígbàgbọ́ ẹnìkan ń lo kádàrá rẹ̀ mọ́ ẹ̀gbọ́n wa nìkan ló rí ṣe lẹ́kọ̀ọ́ nílò kádàrá wa àbúrò wa nìkan ló dá fún kadara wa nílò ọ̀dá kankan mọ̀ ibi kadara wa ọwọ́ màláíkà ò lè tó dépò tí ó yìí màláíkà kọ́dà ànábì lọ sábà ànábì ò débẹ̀ <laughs> ibi kadara wa láwùlẹ̀ mahfuz kò sẹ́nìkan tó débẹ̀ ẹni tí lè débẹ̀ níwá yìí nígbà máa sọ̀rọ̀ ọmọ tí ní ayé ò lè yí gbà ọwọ́ ni ẹni bá ní mẹ́rin ọ̀gbẹ̀rẹ̀ máa sọ bẹ́ẹ̀ wọn ò lè yí kàdára wọn ò lè fọwọ́gó sẹ́yìn ọlọ́run ti tètò gbogbo nǹkan lẹ̀ gbogbo tí wọ́n ti ṣẹlẹ̀ sí ọ láyé yóò máa níbàmù pẹ̀lú tọ́lọ́ ń tó lẹ̀ fún ọ tó dẹ̀ ti dé méjì náà ni kọ́dà alikọ́dà káyìrìhì wọ̀ṣàlì èyí tó dùn ọnu tọ́ rẹ́rìn táwọn yọ̀bọ̀ rẹ́rìn ibi ah, ah ẹ̀mọ́ kó rírẹ̀ ọ̀ rẹ́rìn fásitì ẹni ọlọ́mọ dúpẹ́ ó tún rẹ́rìn nínú yàrá níwọ̀n nìkan àwọn yóò tún dé wọ́n bọ̀ rẹ́rìn wọ́n bọ̀ dunnú ìkejì náà dé ó sun sun àwọn yóò tún bọ̀ sun tí wọ́n bá dákẹ́ tí wọ́n sun mọ́ àwọn kan máa sunkún lọ kọ̀sọ́gbọ́n tó fẹ́ dá tí òfin ni wá kọ́lọ́mọdé ọ̀pọ̀ lọ́mọ sí kiri lọ́mọ tọrọ èyí tó bá sì wà nílẹ̀ kọ́lọ́mọ ọ̀ka kú o àmọ́ kọ́lọ́hùn ní dẹ́nìkan o wọ́n ní kò sẹ́ni tọ́lọ́hùn ní dánwò téèyàn bá nígbàgbọ́ ọlọ́run ọba aláwọ̀ mú àdáwò fúyẹ́ àdáwò tẹ́nìkan tí àdáwò ẹ̀ ọ̀kan tọ́pẹ́ nìkan tọ́pẹ́ lómi tó fi ní abatẹ́sàn stroke ìwọ́lé ní mẹ́jọ rẹ̀ tó sì tọ́mọ̀ rẹ̀ káàkiri inú rẹ̀ ò ní bàjẹ́ nítorí pé ọgbàgbọ́ ọgbàgbọ́ ni ìgbàgbọ́ máa ń ràn yàn lọ́wọ́ o ẹni tí ó gbàgbọ́ tádàwò bá bá ní tí ó tún padà bá yóò du àdáwò tó bá yẹn lọ àsórí ìgbà tí wọ́n rẹ́rìn lọ́wọ́ lánàá yẹn àwọn kan sunkún gbà yẹn ìmọ̀kàmọ̀kà ni ìmọ̀ yí ni kò ìṣẹ́ wá rí kò sí permanent problem ipò bó ṣe wá wà lọ́dọ̀ rẹ̀ kò wá ní sí solution solution ń bọ̀ tó bá tún lọ́dọ̀ yóò tún lọ sọ́dọ̀ ẹlòmíì ẹ̀rín ní òtún dé iná máa ó sírí yìí sọ̀rọ̀ ọlọ́run níparí ọ̀rọ̀ mi òun náà ni pé àlìjánà tá ń lọ tá a fẹ́ lọ lè sinmi ń bẹ̀ ẹ̀yọ́ màyá mi ọlọ́mọdé àti àlìjánà ní àyè tá a padà dé sí sẹ́rílẹ̀ ayé yìí ẹ ọlọ́run bá ní iqtaraba linnas hisabuhum ọlọ́run ní àsìkò tí a ṣèṣì rúṣẹ́ ọlọ́run ní kò pẹ́ mọ́ o ọlọ́run lásìkò pẹ́ mọ́ ìjọ tọ́lọ́run sọ̀rọ̀ yìí one thousand four hundred forty something years ago ọlọ́run lásìkò àlìkè àmọ̀ pẹ́ mọ́ o àsìkò ṣèrúṣẹ́ yìí wọ́n ṣeré òṣẹ́ tí wọ́n bá ṣeré òṣẹ́ tán wọ́n wá darí àwọn èèyàn lọ sí ọ̀nà méjì ìmọ̀ àlìjẹ́nà ìnìkan darí ẹ̀ lọ́nà àlìjẹ́nà wọ́n ìmọ̀ náà rẹ̀ àbí kan darí àwọn ẹ̀ lọ sínú náà ọlọ́run kọ́lọ́mọdé àjóná o ẹni tó bá ẹni tí ọba kú lè tú bá níbi ẹbọ ń sin nǹkan míì àbí ń wá lọ́wọ́ pẹ̀lú nǹkan míì bá ṣe sọ síwájú ó ti dẹ̀lẹ́bọ̀ ọlọ́ni innahu man yushrik billah ọlọ́ni tó bá ṣẹbọ kú láyé tí ó gbọ́ ọlọ́run lọ́kan tí ó mọ ọlọ́run lọ́kan tí ó sin ọlọ́run lọ́kan tí ó wàrà lọ́wọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba nìkan faqad harrama Allahu alayhi al-janna ọlọ́ni ìwọ ní kọ́ wà ní janna wa ma'wahu an-nar ọlọ́ni iná ọwọ́ ó pe Ògún kò ní dáhùn ó pe ẹ̀yọ̀ kò ní ṣe kíni kò ní dáhùn ó pe Ọ̀ṣun kò ní ṣe kíni kò ní dáhùn ó pe babaláwo kò ní fọ̀hùn ká tó wá pé baba pásítọ̀ ó pe gbogbo tó ń sìn àti tó ń gbára lé ó pe wọn ò ní dáhùn jọ́nà wọ́n ní wọ́n ní ràn ọ́ lọ́wọ́ o ọlọ́run nìkan ní ọ̀sẹ̀kùn jọun lima nílì múlìkúlì yawma ọlọ́run ni ọya ẹdẹ ni ní gbogbo yín ti dé tani kápá ọlá ń bẹ lọ́wọ́ ẹ̀ ta ló lè soyí seyín bó ṣe wúlò ní wọ́n ní gbogbo wa a máa kùn hùn gbogbo àjẹ́ oṣù pásítọ̀ àfa wòlíì ànábì ọlọ́run gbogbo wa dorí kodò lillahi al-wahidil qahhar ọlọ́run nìkan náà ni wọ́n wá fèsì pé èmi nìkan náà ló kù ẹni tí ó kù fọ́njọ́ yẹn náà mo ní kọ́

tó bá dijọ́ kìyàmà bó bá wọ ọlọ́run ọba ọlọ́run lè fèrè jìn ọ́ àmọ́ ní inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run ní àmọ́ àwọn tó bá ṣe bọ́ ìní fèrè jìn àwọn wa yaghfiru ma duna dhalika liman yasha ẹni bá ṣẹ̀ṣẹ̀ mí ìyàtọ̀ sí ẹbọ bó bá wù mí ọlọ́run ẹ̀rí bó ṣe sọ mo lè fèrè jìn tí ọba sì wù ọlọ́run láti fèrè jìn ọlọ́run fi síná dàsìkò tó bá wù ọlọ́run yóò padà jáde lọ lè bá àwọn yòókù rẹ̀ nínú àlùjánnà ẹni tí ó wọ náà gbére tó wùn ní jáde má òun náà lẹ́lẹ́bọ kí ló ní tó fi jáde má torí pé ń ṣẹbọ ẹni tó wùn jáde tó padà kú nínú náà ó ṣẹ̀ṣẹ̀ ńlá àmọ́ wọ́n padà fẹ́rí jì torí pé kò jẹ́lẹ́bọ lójú ó ṣe kí ni lójú ó jáde ẹ wà rẹ̀ tó wà lè jáde náà tó wùn ní tọ́náwó òun náà lẹ́ṣẹ̀ ńlá tó wùn náà ṣẹ̀ àmọ́ kò ṣẹbọ ọlọ́run aláwa fẹ́rí jì lérí ẹ̀ṣẹ̀ ńlá àìṣẹbọ rẹ̀ àti àforíjì tó lè bá yóò wà mọ́ wọn jẹ́nà ń bẹ̀rẹ̀ tó wọ̀n ní tọ́náwó ọlọ́mọsà fi asúnà àwọn jọ lẹ́ẹ̀kẹta yẹn jẹba kọlọmọ fi asúnà àwọn tó wọ ọ̀nà gbére kọlọmọ fi asúnà àwọn tó wọ ọ̀nà kátó wà ní jẹ́nà ọwà lè o lè mójútó bébè ṣe bọ́sọ́ yìí tọba tó lé yàrá rẹ̀ àṣetánì náà tó máa bọ́sọ́ pé ọ̀rọ̀ tá a fà yìí ti sọlẹ̀ kan sí ó sì rò bẹ́ẹ̀ pé ó fa ó sì fẹ́ já kinní yìí kó fa ṣé bẹ́ẹ̀ náà ló sì rí ṣé báyìí ṣe rí náà ni ẹ ṣé àwọn àfáà iná ọkọ̀ gẹ́rù ni lọ́dún báyìí àfáà alágbájá ló ṣe kí ní ìfọ̀ ọmọ ìyá mọ́gbà tán jẹ́ o ọlọ́run rán àfáà sí ọ tàbí ọlọ́run sí ọ ànábì wa Muhammad ànábì tí wàá lọ ọwọ́ àfà Al-Qur'an nígbà fún wa Al-Qur'an náà lè ní wàá kà fún yín rọ̀lẹ́ yìí mo sì ti kà á èmi ti mú tèmi kú ní ọ̀rùn mi ó ti ọba dáadáa